بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه. ترى ميتا في متجة ترى كاني هنا عقيدة الرازيين أديوكا أو أفاوى الرازي مجي ẹnìkan bẹ tí wọ́n ń pè ní Abi Hatim ẹnìkan bẹ tí wọ́n ń pè ní Abi Zura ẹ̀rí tí wọ́n bá ní Ar-Raziani nínú táàmù tàmínọ́lọ́jì ìkànnì tó ṣe pé a máa ń wí nínú ulumul hadith tàbí ká pè ní mustalah hadith àmọ́ ń wí táàmù yẹn lọ́dọ̀ àwọn ahlùsùnà ọ̀lùjọ̀mọ́ ara àmọ́ fi ń pe àwọn àfáàní ńlá méjì àwọn àfáàní ńlá méjì yìí mínà àìmọ̀tìlì jàbùhí wọ́n tààdé nínú àwọn àfáàgbà tó ṣe pé àwọn eléyàn wọ́n jilẹ̀ nínú àlùjọ̀rẹ̀ wọ́n tààdé ìsánilọ́gbẹ́ ànídìí rẹ̀ o wọn ní kí a sọ nípa ẹni yìí ṣẹ̀ńtọ́ ẹ̀kẹ́ gbọ́rọ̀ rẹ̀ yóò sì yín lọ́nà àbúrú báyìí ń bẹ lára o wọn tó ń pè ní àlùjá ọ̀fọ̀ nìyẹn ọ̀tá àdé ìsọ yẹn dẹ́ ní dọ́gba ẹni yìí o olótìtọ́ ni ẹni rè ni onítẹ̀kọ̀wá èyí pé tọ́ bá ti ń gbọ́rọ̀ rẹ̀ báyìí ọkàn ẹ̀jẹ̀ gan máa balẹ̀ pọ̀ ọ̀rọ̀ yẹn gbọ́ àfa àgbàlá àwọn àfa ìyá nínú iṣẹ́ yẹn. الحديث اسمه حديث اسمه حديث قالوا بتعيين كانوا القرن الثالث الهجري الظاهر عندك الهجرة أما بعد أقول أبو الزرعة أبي أبو الزرعة لي ويجاب بين أبو الزرعة أبو الزرعة الرازي olórúkọ orúkọ wọn ni kí ni Ubaydullah bun Abdul Karim ni. عبيد الله بن عبد الكريم العالم كيجي متاكوين أبو حاتم أبو حاتم الرازي أنا لورك ورك محمد بن إدريس محمد بن إدريس نعم àwọn àgbà àfáà ni wọ́n jẹ́ tó ti kí wọ́n àríkọ́kàn tí ní kí wọ́n ti balẹ̀ pé a kì í dára apá mi ńlá la fẹ́ ṣe kìnnà ńlá fẹ́ kọ́ so àfi dára apá mi ńlá ńlá fẹ́ kọ́ so wọ́n ṣe àwọn tẹ́lá tó gan iná náà lélẹ́yìí ọ̀rọ̀ kíládìí ọkàn wọn tí wọ́n fi ní sọ́kádìí nìkan ni wọ́n mọ̀ báwọn kan ṣe ń sọ nípa Sheikh Albani alayhi rahmatullah ni wọ́n máa dé sí wọn mọ́ fíkà aleykum salaam wa rahmatullahi wa barakatuh kótó di pàrọ̀ yẹn padà wá kó al-ikhtiyaratu al-fiqhiyya àjọ tó jẹ́ ti al-allamatu al-Albani rahimahullahu ta'ala sẹ́yìn ó sì rí pé ah bí àbá alibani bí wọ́n ṣe wọ́n ṣe tóbi nínú ìmọ̀ hadith bẹ́ẹ̀ náà ni wọ́n tún kàǹkà nínú fíkìhì nínú àgbọ́yé rẹ̀ tó àgbọ́yé rẹ̀ tó àwọn àfáà yìí wọ́n ní àwọn mọ̀nẹ́kọ́sà tó pọ̀ wọ́n máa ń ṣe dídìbẹ́tì tó lágbára pẹ̀lú àwọn mìíràn àfáà aládìsí tó nígbò ni wọ́n wáyé ní ti pa gbogbo àwọn ẹlẹ́yà sọ́dọ̀ mi ní ni wọ́n kú ní kíni ọ̀ tó sixty sixty four ìyẹn afáwa Abu Zur'a ar-Razi wọ́n kú ní two sixty four al-Hijri ìgbà ọdún àti mẹ́rin lé ní ọgọ́ta ni wọ́n kú ṣùgbọ́n Abu Hatim ar àwọn kú ní two seventy seven two seventy seven. Uh, uh, bí àárín àwọn ni wọ́n ní ọ́pọ́síbù o wọ́n lè tún máa pẹ́ lómi ní àràázi o ṣùgbọ́n nínú kótóbù hadith tí a bá ti gbọ́ gbólóhùn àràáziyáni yìí àti kótóbù tarajo bí wọ́n ti fẹ́ máa sọ tẹ́rìjàmọ́ àwọn olùmọ̀ wọn ta gbà lérò ní Abu Hatim àti tani Abu Zur'a Abu Zur'a tó kí ni wàhálà kí dá àwọn àfáà o. هذا المقصد ثم هو أنه يعني من الأئمة المقتدى بهم سنة وساجدة يقع قاسمون حبيبون يو لا فهم أنه بغى عقيدة بسم الله الرحمن الرحيم قال عبد الرحمن بن أبي حاتم يعني. زو أقاق الصفواني قاقيه ẹni tó pè ní abdulrahman bin abi hatim ọmọ àfáàwá táwọn yẹn ọmọ abu hatim nídìí di sọlọ fi pé làwọn kan fi sọ pé kìnnì kan tí wọn bá fi mọ ọmọ ìmọ̀ ń parẹ́ ni o ọlọ́run kò tún gbogbo àwa tá à ń pera wa láàfa kò tẹ̀ sàwa láàfa àwa ti dàfa ọlọ́run kò tún wá sí i fún wa ní hìdáyà ìpè pípọ̀ ó tún wá fún wa ní sàbàtà àlàlà kan púpọ̀ nínú àwọn àfáàní yìí wọn sáré bó lọmọ wọn sì jáfa gbogbo ọ̀pọ̀lọpọ̀ lé mímọ̀ báyìí wọ́n ti ń parun àpàdà lọ́ọ̀rẹ́ ń ti àwọn èèyàn náà ni kí ààyè ṣé o àyọ̀ má gbófò láàyè lọ àṣìṣe lọ pé kìí ṣe ohun tó burú òun ni kí bàbá ọjọ́ lè mọ́mù kọ́mọ náà jẹ́ lè mọ́mù tó bá nímọ̀ rẹ̀ ìmáàmù sóyè ìdílé ó lè jọyè ìdílé o tí mo bá ti wà tí nǹkan tó burú kan lọ pé tó bí mo ti bàbá rẹ ń gbé bí wọn náà mọ ọyá bọ bẹ ìmọ̀ tí ọba ti sí mọ́ ṣe nǹkan kan ní ọba mọ̀ bí orí ó ti wá wọn kákòrò nìyẹn láàyè lọ. Abdulrahman bin Abi Hatim tí yẹn jáde ni? ní three twenty seven three twenty seven a rí i pé bàbá tiẹ̀ ti jáde láyé nígbà wo nìyẹn o ìgbòlá láwọn ti jáde láyé sẹ̀dúrẹ́gbẹ̀ ń gbé síra wọn Abu Hatim Abu Hatim àni wọn kú ní two seventy seven ọmọ wọn tó wá gba ọ̀rọ̀ yìí wá wọn kú ní three twenty seven àwọn oníwà ń sọ báyìí pé. sàárè tó wàhálà sórí àtà. عن مذاهب أهل السنة في أصول الدين ọmọ yìí ọba àwọn àfààní ńlá méjèèjì láyé bàbá ẹ ọmọ ìjùmọ̀ bàbá ẹ lórí ìmọ̀ ẹ̀sìn ó ní mo bí bàbá mi léèrè wà á bá zòrò àtà àtẹni tí wọ́n ti jọ gbajúmọ̀ nínú mohadif ní ọjọ́ ayé wọn mo bí wọ́n léèrè nípa mọ̀záhíbì àlìsọ́nà ìwọ̀n tó jẹ́ ìlànà àwọn onísọ̀nà. في أصول الدين nípa àwọn ìpìlẹ̀ ẹ̀sìn jama orúkọ tí wọ́n ń pè àkídà pọ̀ tó jẹ́ tawhid wọ́n ń pè ní ilmu tawhid ilmu àkídà wọ́n tún pè ní usuluddin wọ́n tún máa pè ní as-sunnah wọ́n tún máa pè ní al-fiqhul akbar wọ́n dà mo ti palẹ̀ mọ́ ni mo fi ní àlè dó lórí tíra yìí nìkan. àbá àkídà yẹn àbá jìnnàlá gba ọlọ́run ọlọ́run kó kádàrà ṣiṣẹ́ kan fún wa tó a ṣe débi pé a sì rí tíra ẹ̀ nìkan náà àyímọ̀ mẹ́rẹ̀ nìyẹn tó jẹ́ tíra àkídà wọn pọ́nbélé Abu Hanifa ni wọn Imam Malik ni wọn Imam Shafi'i ni wọn àti Imam Ahmad àti ẹjọ́ tí wọn àwọn mẹ́ta yòókù pẹ̀lú ògùn ọlọ́run ahùn náà jáde gbogbo ẹ̀ pátá lọ́wọ́. <laughs> ẹ náà kálukú ló ní tiẹ̀ lódìdí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ẹgbọn fa ni wọn tó mẹ́wàá náà wà fa ni kẹjá sí fáwọn mẹ́rin yẹn ní gbajúmọ̀ jù ni wọn ni Sufyan ibn Uyayna Sufyan Thawri ni wọn ni wọn wà àwọn afa yẹn sọ nípa bẹ́ẹ̀ mẹ́wàá ni wọn mẹ́wàá ni wọn ni wọn ni al-Imam al-Awza'i ah, yẹn agbìyànjú àsìkò àkídà ọgbọ̀n wa òdìdí kìí ṣe gbogbo ẹ̀ lọ́dẹ̀ wà nù tíra yìí kìí ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ nù tíra yìí. tó ó ní mo bí bàbá mi léèrè àti àbùzọ̀rà tí wọ́n jọ gbajúmọ̀ nínú sunna nígbà yẹn wípé kí ni mazahibu ahli sunnati ìlànà àwọn ẹni tó dó lórí sunna fi usulid din amadu alam kí ni tó ma usulid din ìmọ̀ tàwíìdù ìpínlẹ̀ ẹ̀sìn tàwíìdù náà ni. wàmọ́. wàmọ́ adọ́rọ̀kọ àlejò lànà àfíìdù mi lè à ń sọ̀rọ̀. ẹ o mo nígbà tí ń béèrè lọ́wọ́ àwọn bàbá rí bàbá mi mo bí yẹn kí ni wọ́n bá àwọn àáfàá lórí rẹ̀ ní gbogbo òlu torí àwọn bàbá yìí jáde bí ọ ọlá àpàrà yìí láti tọwọ́ bọ́rin àjọ wọn láti lọ kẹ́kọ̀ọ́ wọn jáde bí ọ láti lọ kẹ́kọ̀ọ́ súnà ọbí dájú pé lẹ́yìn ọ̀rọ̀ adé ìfọlẹ́mọ̀ èèyàn lè mọ rírì òun ní ti gbogbo bá àwọn ọmọ wa yìí lẹ́yìn gbọ́dọ̀ bàbá wọn náà wá wọ́n sùn ní wọn tẹ̀ ní káàsì wà rẹ̀ pé kí wọ́n ti káàkiri kò lè ní ìtumọ̀ kankan sí wọn. àbẹ gbogbo olúwa yìí tó ti pé àjìyà ẹ̀kọ́ gan lẹ́yìn tá kẹ́kọ̀ọ́ tán báyìí ìgbà tá a wà ń lé gan alùpùpù àgbélé ọ̀dọ̀ àwọn àfáàní là ń gbé ọjọ́ ní ọdún tí yẹn ló ń lọ rìn lọlẹ lọba lọ káàkiri káàkiri gbogbo tí yẹn bá ti pa nfààní ọwà nígbà tá a fi wà ní Sudan yẹn kó dà bá a sọ̀rọ̀ eré láàmú sálámù láì tó àti mọ̀ pé kò sí nǹkan tó ní ẹjú kan tí yẹn wà nfààní rẹ̀ ní inú jámíà àṣẹ eré bíi tá a sì rìn lọ yẹn nìyí ìlérò pé òní ìjòlú wọlé lọ láti bí báyìí eré tàbí kátẹ wá kásùbà àtẹrẹ kásùbà kankan àti màmí kásùbà. àbẹ́ ni àbá tó ti di pé mọ́gírìbì ńlọ tó sèkìsì báyà tún gbé bóde ni mọ́gírìbì ṣe ṣàyẹn tún pò lọ́mẹ́yìn kó tó fẹ́ kan àwọn tàwọn àti àìníyà tí wọ́n ní fún yín tí wàá kíkọ́ lẹ́mọ̀ àkọ́ gbogbo ohun tí wọ́n bá ń sọ. ó ń gbòòsè pé èèyàn jáde fún ẹ rí i pé ẹ̀mí yẹn máa rò pọ̀ mọ́ gidi ẹbí nígbà tó wọn fi bàbá òun léèrè àti bàbá ní ìpè kí ni ìlànà àwọn ahlu sunnah nípa usuli din àwọn ìpìlẹ̀ ẹ̀sìn àti kí ni mo tí wọ́n bá àwọn olùmọ̀ tí wọ́n máa sọ tara wọn nìkan o àwọn olùmọ̀ tí wọ́n lọ tí wọ́n lọ wọlé bá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó wá sọ pé fi jami'il amsar èmi gba àwọn fẹ́ sọ̀tà àwọn bàbá yẹn wọ́n ṣe dé ìlú gbá wọ́n dáwọ́ bí wọ́n ṣe ń ka nìyẹn táwọn olùtọ́pọ̀ ni wọ́n dé ní ọba àjẹ ló wọn kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọkọ gbọ́dọ̀ dé hijaz saudi níjẹrẹ ó dé hijaz torí báni sọlá àṣàlá sọ pé ẹ̀sìn islam máa wọ lọ wọn máa lọ wọ sínú ibẹ̀ ni gẹ́gẹ́ bí jòsì máa ń wọ lọnù sáré ni àwọn sọ pé kọ̀sẹ́ni tó lè mú mi yó bí ẹni tó mú mi kú àwọn sọ pé ẹnìkan àfáà kan ni aráàlú wo ni wọn á lọ́mọ ọ̀sẹ̀ yìí ìrọ́lẹ̀ ń pa kò sẹ́ni tó lè já fàtó sáúdì lè já fàtó sáúdì ilẹ̀ hijaz yaman ló tún kàn nítorí ọ̀rọ̀ sani sọlá lọ pé alifẹ́kẹ́hù yaman pé àgbẹ̀yẹ yaman ẹ̀sìn màmá yóò padà síbẹ̀ ni gẹ́gẹ́ bí jù ṣe máa ń wọ́ lọ nù sáré ṣẹ́wàá rí lè nìyí ni òun la máa ń sọ fún àwọn ẹlẹgbẹ́ oníjọ ẹnìkan wá láti mọ́sálì ẹ wá ní òun ní máa rí fọ́ọ̀mù ẹ̀sìn fún wa ìyẹn Hasan al-Banna ẹnìkan wá láti India Elias al-Kandalawi tàwọn onítẹ̀bílẹ̀kì ẹlòmí ló máa rí fọ́ọ̀mù ẹ̀sìn fún wa ẹnìkan wá láti India ìkejì rẹ̀ Abul Ala ẹlòmí ló máa rí fọ́ọ̀mù ẹ̀sìn fún wa ṣé ibẹ̀ wọn lẹ́sìn máa wọ́ lọ bí èjò tó máa ń wọ́ lọ nù sàrẹ̀ ọba kéwu àfa ó tẹ̀ kọ́kọ́ lọ sàwùdí yẹn náà ọlọ́ọ̀bẹ̀ ọgbà ọgbà fesete fisa ni lọ́dọ̀ síbi ọdún kan ní tí omi ṣe bọ́lọ́pọ̀ máa lé ọkọ àgbẹ̀ lọ́dọ̀ sọdún kan orí ní ìṣòro bá ṣe ní ìsìn jálùsà hadith wà lọ́tọ̀ ti fíkì wà lọ́tọ̀ ti síra wà lọ́tọ̀ ti faraid wà lọ́tọ̀ nínú haram. أنت تختار ما ما ما تود وتجلس بعد صلاة الصبح حاجة بابا بابا ينتي وعمي باي bàbá tún di mọ́gìrìbì náà ṣe ṣàbẹ́ náà sí ni kódà àwọn ti ṣe débi pé àwọn èèyàn nìyẹn takara jù náà ala shahadatul jami'iyya nínú haram bẹ́ẹ̀ ni kìí ṣe kéwu àwàdàfà ọ̀sẹ̀kẹ́ lomi ò lè kí àgbọn ṣe kí wọ́n lọ wọ jàmí àti tọ́jọ́ pé kìkìdá fúlábọ́ọ̀sì wọ́n lè yàn parí jámẹ́ àwọn àyọkẹ́ àyọkà àárọ̀ àdìsí twenty péré ń là á máa ń ka jòkó wá bí àti parí àdìsí bíi four thousand ní jòkó bíi àbí múntàkọ́ ṣẹ́wọ̀n kó súnmọ́ four thousand ìbẹ̀rẹ̀ àti yẹn jú bíbáyìí sòrí irú àwọn jàlásá tiẹ̀ kì í sàyọkí àyọkà àyọkí àyọkà kọ́ wọ́n tẹ́lẹ̀ fapátá ni wọ́n tẹ́lẹ̀ gidi àwọn tẹ̀fẹ̀rẹ̀ art wọ́n fà á tí ó jìnnà gidi sòrí gbogbo ọmọ yẹn ni mo bí bàbá mi léèrè àti àbózó rẹ̀ àyẹn nípa mọ̀záhìbù ahli sunna fi usuli ti kí làwọn ọ̀làna àwọn tó wà lórí sunna tó tọ́ nípa àwọn ìpínlẹ̀ ẹ̀sìn wọ́n sọ fún wa pé ìpínlẹ̀ ẹ̀sìn náà ní tàfé orúkọ oríṣiríṣi tẹ bá ti rẹ má dara ní làmú náà ní jẹrẹ wọ́n máa dẹ́ra ká àléhì rẹ̀ ó làmọ́ àrùn àti ohun tí wọ́n bá àwọn olùmọ̀ lórí ẹ̀ ní fi jẹ̀mí ẹ̀m sọ ọ́ ní gbogbo òlu. mizalik àti kí làwọn gẹ́gẹ́ ní àdìọ́kàn rẹ̀ fúnra ara wọn o nígbà táwọn afa mi lè jẹ ọdọ àwọn ọsọ láyé pé. ẹsẹsiri ṣéyìn tí ẹ ah, mọ kí wọn padà kàlú ìlú àkọ́kọ́ tọkàn rẹ ọba lẹsìn ọkọ dàpọ hijaz ibi tí wọn lẹsìn ọwọ yọ wọ lọ bẹ yọ padà síbẹ̀ méjì ó sì máa ń wọ lọ ní usa rẹ hijaz ilẹ̀ saudi níjẹ́ bẹ́ẹ̀ o. ó ní àwa bá àwa bá àwọn ulama ní gbogbo òlu hijaza ìlú àkọ́kọ́ ni òun náà ló sì kàńkà jù àti ilẹ̀ iraq àti mọ́sárì àti sàmù ìlú ńlá ẹ̀rọ àgbàgbé pé sàmù ni ìbẹ̀ náà ni arúgbó máa ṣàrùwà o tàbá ti kú tán báyìí tọ́lọ́mù bá padà jí wa nù sàárè ibi tá kò jọ sí bíi ni o ìbẹ̀ ni o àwọn ará ilẹ̀ sàmù ará bẹ̀ náà níbi tá a níbi yìí sàmà padà sí jọ́yìn ní Damascus ará bẹ̀ ni o bákan náà nǹkan wọ yàmọ̀ náà òun ló tún fi kẹ́yìn ẹ̀ka àlùfíkì hù yàmọ̀ náà. ọ̀yà. wọ̀kọ́rẹ́ mi ni mi mọ̀jìhá mi mọ̀jìhá. bẹ́ẹ̀ ni. mi mọ̀jìhá bèèrè mi àlè ìmọ̀ ọ̀hún kọ́ọ́lù wà á mọ̀ lọ́nà. tọ́ nínú ìlànà àwọn ẹni tá a la bá àwọn àfa oríṣiríṣi tá a láwọn ọ̀dún yẹn òun ni kí wọ́n dí oyé wa gbogbo èyí tẹ́ ti ké tẹ́lẹ̀ sí anẹ́lì ìmánà kọ́ọ́lù wà á mọ̀ lọ́nà. yọ̀dájú ìmánà ọ̀rọ̀ ni ìṣe ni bọ́sẹ̀ ń lé sí bẹ́ẹ̀ ni dínkù. irú bẹ́ẹ̀ ti kọ́ tẹ́lẹ̀ náà ní pé alukur'an kalamullah alukur'an ọ̀rọ̀ ọlọ́run ni ó ẹ̀rọ mẹ́kúlókì kì í ṣẹ̀dá ìjẹ̀mí jihadi pẹ̀lú gbogbo ẹ̀gbẹ́ yòówù tẹ́ fẹ́ wá sí. ó ní wọ́n kọ́ lá àwọn afáà méjì tó sọ yìí pé nù kẹta gbọ́ lọ́dọ̀ àwọn afáà ní ni pé wàlùkọ́dáró. àti pé àyànmọ́ nìyí o olóore ni o nínú kó lóore òun ni kéèyàn lálàáfíà nínú kó lóore òun ni kéèyàn lówó nínú kó lóore òun ni kéèyàn nídẹ̀kùn nínú kó lóore òun ni kéèyàn lárísìkò nínú kó lóore òun ni kéèyàn tó ń gbé ọsán rọ̀yàn gbẹdẹ hmm, kọ́kọ́lé kọ́rọ́kọ́ kọ́mọ rẹ̀ pọ̀ nínú kó lóore nìyí ọ̀fẹ́yàwó rẹpẹtẹ bẹ́ẹ̀ ni tí ó fi jẹ mẹ́rin ẹ mẹ́rin náà ni <laughs> ẹ kábàṣe rẹpẹtẹ fáwọn báyìí mẹ́rin ni èyí ṣèyàwó ju mẹ́rin lọ hmm. aláyè kádàrà ni ọ̀rẹ́ lomi kádàrà irun nísìnyí táwọn kí ọba sọ fún mi ah kádàrà orí ni wọ́n ti orí ń da bàbá tó bí bàbá rẹ̀ láàmú wọ́n máa ń sọ fún mi nínú lọ́la àwọn ìyàwó ìgbọ́dọ̀ wọn wọ́n tó di pàrọ̀ àti àkó wọn jọ nísìn àwọn gbọ́dọ̀ wọn àwọn ọlọ́fà yẹn tó jẹ́ ìyáálé ìyáálé dáàdì mi tó jẹ́ ìyàwó akọ̀fẹ́ wọn wọ́n sì kú láìpẹ́ yìí so ìyá ní wọ́n ní wọ́n kàn máa ń gbọ́jà wá láti rà látẹ̀yìn wọ́n náà pé kì àwọn olówó ẹni tó bàbá tó bàbá mi wọ́n wá sọ pé tó òkú sẹ́ńtì ọ̀bà bóun dáná ìwọ ọmọ yìí tọmọ mi lòun fẹ́ fẹ́ yìí ẹ̀yà máa kó bọ̀ wá bàǹdáná tòǹbì tí tí tí ọ̀rọ̀ ọ̀hún sí lórí pé òun ti jọmọ ẹ ń lọ kan bí kan ìyá tó bí dáàdì tèmi náà ìyàwó kan sọ lòun náà ibi tóun náà tó ti lọ fẹ́ lọ́mọ wọn máa gbọ́ orí ni orí àsọ̀rọ̀ kádàrá ni pé orí yàwó fẹ́ àwọn <laughs> kádàrá ni káyọ̀rì ìwọ̀ ṣàròyé ọlọ́rin ni àbúburú jáì gbádùn bí àìlówó bí àìrídẹ́kùn gbogbo ní àbá tí wọ́n fẹ́ wọ ibì kan báyọ̀ ni ó tì láì kádàrà tí wọ́n bá ti ní wọ́n ń pín nǹkan fáwọn èèyàn báyìí tó wọ́n bá fi débẹ̀ wọ́n lò ti tán àbí kí wọ́n lé yóò á ti ẹkún mọ́lẹ̀ ni wọ́n máa sunkún wà láyé àkọọ́lẹ̀ kágbà fẹ́ kọ́ ọ̀dọ́ náà bá dẹ́dà ló ti wá. ẹni tó lóore jù náà lè ọmọ yìí lẹ́yìn ànábì ìjọ yìí Abubakar Siddiq ni wọn lásìkò tẹ́lẹ̀ ọ̀yà. ẹ máa wò pé ẹ̀yin àfa yìí ó ti yẹ tẹ̀ wíìsì táìmù wa báyìí ah, tí wàá kẹ́ni tá a kà ní kẹ́kẹ́ náà gbogbo wọn sọ. kí ni ìyẹn yàtọ̀ ní wọ́n fi ń pè ní òṣòlù dì ìyapa ẹnu èsì ń bẹ wọ́n máa ń àwọn àfa ìyapa kìí ṣe irú àwọn kẹta ń kà lọ́wọ́ yìí ni wọ́n máa ń yapa ń bẹ. àwọn ẹtí kẹ́ ti pé ìṣítàlà falẹ̀ ọ̀làmọ́ ẹlòmíràn mọ̀ jù bẹ́ẹ̀ lọ láyé rẹ̀ ẹ bá ti sọ̀rọ̀ tẹ̀ sọ̀rọ̀ màgbọ́ ìṣítàlà falẹ̀ ọ̀làmọ́ àwọn olùmọ̀ yapa níbi ọ̀rọ̀ yìí lórí kí ni wọ́n yapa tíra kẹrin ni ó káàfi kà lórí twenty nkẹyọ kẹta máa para náà nìyí ó ẹni olórí jùlọ rẹ ó mà yìí lẹ́yìn anabi rabato sùdẹk lẹ́yìn náà ni ọmọ wọn kàtọ lẹ́yìn náà ni Usman wọn afan lẹ́yìn náà ni Ali wọn abi Talib alimahdi ju ẹni tó ọba mọ wọn o hadithu al-Irbad bin Sariyah radiyallahu anhu tí wọ́n láwọn lọ́wọ́ bá ó sì ti rẹ̀ wọ́n á ní sáwì kankan fa ọlọ́run ó wí fún òun tó kú. wọ́n fi ka hadithu innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira ẹni tó bá pẹ́ láyé nù yín ẹ̀mí ìrògùn ojú rò ní orí ibi ọ̀kan ni wàá faramọ́ kí n mọ́ kó tètè kú kọ́ má má fojú gan ní ikú ọmọ rẹ àtọmọ ọmọ rẹ àbí kò sì má tètè fún kọ́ máa rí oríṣi ẹlòmíì ọmọ àtọ yóò máa sílé iná ẹsì tó wà nínú ẹsẹ yìí ká rí àwọn kan wọn máa wé láwà ní káwọn rárí bí wọn dé báyìí wọn sì mú pọ̀ padà ní wọn wà báyà sára rẹ̀ náà ni tẹ́rù láwà ní tí wọ́n ní awé séyìí tá ànẹ́bí máa wé sọ bó ṣe rí nìyẹn onírù kan yẹn ló sì gbajúmọ̀ bá ànẹ́bí máa wé níbo làwọn ṣe rí tiwọn. mo rẹ̀ ní kẹ́sì rẹ̀ ni wọ́n bá pẹ́ láyé ó rorí sí i ìbá hmm? ti wá rúrí sí yẹn fa alaykum bi sunnati ìlànà mi dọ́wọ́ yẹn wa sunnati al-khulafa'i ar-rashidin àlàyé àwọn tó wà ní al-khulafa'i ar-rashidin Abubakar Umar Uthman Ali ṣé wọn pélé yorì bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ṣíà wọn fi ń pààrà rẹ̀ ìyẹn kan táwọn mọ̀ pé ó sì gbàyìn lẹ́yìn àmọ́ ìṣọ̀lá àlùsọ̀lá àbí nàbùkálì ọ̀yà. وأن لعشرة الذين سماهم رسول الله صلى الله عليه وسلم أها. وشهد لهم بالجنة أها. ونشهد ونشهد على ما شهد به رسول الله صلى الله عليه وسلم وقوله حق وقوله الحق àti يا àwọn أيتا èyí الله صلى الله عليه وسلم ń dàpọ̀ wọn ẹ̀ka bákìrì fi jẹ́nà Umar fi jẹ́nà Usman fi jẹ́nà Ali fi jẹ́nà Talha سعد في الجنة سعيد في الجنة الزبير في الجنة ها عبد الرحمن بن عوف في الجنة أبو عبيدة في الجنة gbogbo àwọn tọ́ka yẹn tó sọ pálù jẹ́nà ni wọ́n wà wọ́n ṣe yí dàlà fún ọ ọ dákọ wọn ó sì jẹ́rìí pé ẹni àlùjẹ́nà ni wọ́n wọn ní ṣáàdù àwa ni wọ́n sẹ̀rí ń tiwa àlámọ́ ṣe yí dàbí yìí o lórí bá nẹ́bí sí mẹ́rin níwà àwọn oníṣẹ́ bíi àfáàbẹ̀rẹ̀ ànẹ́bí ló wọ̀n mọ́ mọ́ ìfàlù bíi wà lábìkú ọmọ ọlọ́run nílẹ̀ ànẹ́bí sọ fara ayé pé ìmọ̀ tọ́lọ́run ṣe fíìmù àti yín àtọ́fẹ́ ìsọkúsọ ni ohun tá a fà ní sọ ìsọkúsọ nítorí pé àyà bẹ̀rẹ̀ sọ́ọ̀tì fàtìsọ ti padà sọ kalẹ̀ òun lọ pa ohun tó wà ní yẹn rẹ nínú tààtìbù ìyànnì المصحف الأحقاف هي تقدمت على سورة الفتح هذه قصاج هذا أحقاف مقدم ثم الفتح ولكن فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما ماذا النبي كاي عدبه يا اه ìwọ ti mọ ohun tí ó tí ó kẹyìn ọtí wa ń kọ́ ọlọ́run tó a ṣe sọ̀tọ̀ ní sùúrà yẹn náà èdè àtàwọn ayé àtọ́pọ̀ ọba ṣẹlẹ̀ lẹ́tí ní amẹ́nu wa àmìlú sọ̀lẹ̀ àti àmìlú ahùn jẹ̀nàdì. mùmí náà wàá mọ fi tọ́wọ́ rẹ̀ ọjà sí sáàmọ́ jàmá ọ̀dà àmọ́ ìdààmú tàlímùmí nù alẹ́ ìmọ̀ ibi tí mo lọ́wọ́ rẹ̀ ọjà sí jàmá. àwa ni wọ́n sẹ̀rí وترحم على جميع أصحاب محمد صلى الله عليه وسلم والحق عما شجر بينهم àti pé gbogbo àwọn sàbẹ̀ ànábì la dẹ̀ sì máa tọrọ ọ̀fẹ́ fún ìlànà wa ni àkídà wa ni wàlùkàfọ̀ àmì ṣàjàrà bẹ́yìn náà ká sì kónúró ká má fẹnu wa rọ́ọ̀fù nípa fanfa tọwọ́ ìlànà torí èèyàn ni wọ́n kò sí bá a ṣe fẹ́ kẹnu bọ́ tànírà lè buyọ̀ òun ti bí làákàyọ̀ àti kéré tó ara lè gbé ọ kámá ò lè tẹ̀ sọ nítorí pé wáyé kí wọ́n ṣàṣìṣe nù kẹta fẹ́ máa sọ ni wọn èkó láyé kí wọ́n fẹ́ láforíjì ọlọ torí gbà lẹ́yìn ìgbà tó bá dé dasọ pé àlè fi wéra wọn ẹni tó ṣe kí ni ọ tó ṣe jihad kọ́bílà alifati àtẹni tó ṣe pé lẹ́bàá àdà alifati àlè fi tó lọ́wọ́ tó padà parí ọdún ọkọ̀ lẹ́yìn wàá dàn lọ́rùn hosùnà gbogbo wọn pátá náà la sàlùkà lọ́lọ́run sàlùkà náà àlùjànnà fún tọ́ ẹ̀tún wá sọ̀rọ̀ tó kùn lẹ́yìn ilé tọba rí láìsí ní sọlọ́run ọ̀ wá padà wo láìsí ní wọn ò ní wà àlùjànnà fún. ẹ̀sọ́ ìyẹn kẹ̀ fífi díẹ̀ fẹ́ fẹ́ ọfẹ́ wéèsì táìmù ààrẹ ni lágbájá yọ ọ̀rẹ́ jì wọ́n ti sọ pé ó ti ráàánú ọlọ́run ọba ọba tó sọ pé eh, àwọn nǹkan báyìí tó ṣe níwọ ṣé oníbi tó fi sí tọba rí kókùn díẹ̀ kàtó lẹ́nu rẹ̀ lọ́tọ̀ rí bẹ́ẹ̀ ìlànà ẹwà nìyẹn torí kò sí bá a ṣe lè gbọ́ ọgbọ́n tòun ti bá a ṣe lẹ tó nú ẹ̀sìn ká lẹ tó nú mọ̀ á rí nkankan mú tí ọjà lè gbọ́ káwọlẹ̀ kókó dákẹ́ ìlànà àwọn àlùsùn nìyẹn kọ̀kọ́lá. àwọn méjèèjì àwọn àfa méjèèjì tún panu pọ̀ pé adájọ́ àlá nìyí ń bẹ lórí àlẹ́ àràsí rẹ̀ òkè lọ́lọ́run wà ní ìtumọ̀ rẹ̀. ó jìnà sẹ́dá rẹ̀ o. àmọ̀ wá sọ̀tàn ẹ̀ sọ̀rọ̀ fìkìtà rẹ̀ bọ́lọ́run sì ròyìn ara rẹ̀ nínú tíra rẹ̀ pàápọ̀ ọlọ́run jìnnà sẹ́dá rẹ̀ kì í sì mọ̀ láńwí o. àti bó ṣe wà lórí ahọ́n òṣìṣẹ́ ọlọ́run ẹ̀rí kọ́ba adéda sọ́kọ́ rahman alala anṣistawa àti ipá níbi sọlá sọlá akọ́rọ̀ kọ́wìlẹ̀ ìjàríyá àlà anàlọ́hà fi sàrà. àti bó ṣiṣẹ́ ọlọ́run sọlá àlùsọlá ọ̀rọ̀ tí obìnrin ẹrú mi sọ ẹrú muawiya bin al-hakam as-sulami radiyallahu anhu èyí tó ṣe kọ́ fẹ́ ṣe tẹ̀kíìrù yẹ̀mí tàbí káfíń ẹ̀dín náà bíọ̀ àwọn afẹ́ sọ̀rọ̀ dọmọlúàbí àwọn amẹ́rúbìnrin yẹn lọ sọ́dọ̀ àníbi sọ̀lá àlọ́sọ̀lá èyí sọ ọlọ́run pé ta ni mí ọkọ̀ sọ jẹ́rìí pé sọ onígbàgbọ́ ọlọ́run onígbàgbọ́ sọlọ́run ta lé mi ọ̀dà àti sọlọ́run ní ọ̀dà àyínní lọ ọlọ́run wọn ni aláhu fi sámà olókè tó nípa bẹ́ẹ̀ ọlọ́run òkè lókè lọ́wọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ròyìn ara ìfẹ́ rahman ala arshi stawa àti bó ṣe wá lórí àwọn òjíṣẹ́ ọlọ́run bìlá kẹyìfín àní sọ pé wíwà lókè rẹ̀ pé ogun àkàbà ọ̀yà. àhábà bí kò lè ṣe é ń. òdìkejì tó fi kún ni ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ yí ká gbogbo nǹkan tàbí lọ sí bá a ti jókòó ní wọ́n bá ṣe lé ike bí báyìí à ń ṣe àfihàn ọ̀sìn yẹn nìyí Allahu ma'ana ìkéde ọ ọyà. láìsí àkàmì ìfìlẹ̀ iṣẹ́ ìwà wà tẹ̀lé. kò sí ohun tó dàbí àlá nítorí pé ń gbọ́ ohunkóhun mo sì rí ohunkóhun mo sọ pé má sọ pé ń gbọ́rọ̀ o mo ti dúró yàn ọlọ́run fún ọ̀rọ̀ kéré nù nǹkan tó lọ́run dá ti ń gbọ́. oníṣẹ́ ah, àwọn ewúrẹ́ wọ́n sọ̀rọ̀ àwọn kankan ń gbọ́ ohunkóhun ni àwọn ìbáṣe ọ̀sẹ̀mí ọ̀lùbáṣe ó sì rí ohunkóhun àti kọ́lọ́run ọba ìbùkún rẹ̀ gíga rẹ̀ a rí níjọ́ gbẹ̀ndà pé a máa wọ nígbàgbọ́ òdodo. àwọn ẹni àlùjánnà wọn rí ọlọ́run pẹ̀lú ojú agbárí wọn báyìí. wọ́n yẹ sùn àrùn náà wọ́n tún gbọ́rọ̀ ọlọ́run báyìí. ẹ bọ́lá ń bá ṣe fẹ́ tí wọ́n gbọ́ àti bọ́ bá ṣe wù àìláhàn afá wa àfáà kan ọlọ́wọ́ fa àlùjọ ní orí rẹ̀ bá dàrú nínú àwọn àfáà tó kọ́ wa ń ké ńgbà yẹn àwọn sàké ni àwọn náà parí lágbègbè ńgbà yẹn gbogbo àti ń sọ̀rọ̀ rẹ̀ abẹ́ náìtì náìtì nígbà rẹ̀ ọjọ́ pẹ́ díẹ̀ tó ọba ọba sọ fún wa pé àgbọ̀rọ̀ lọ́n lọ́la àwọn bọ̀dá wa náà máa ń gbé rédíò wá tí wọ́n fẹ́ fi rìkọ́ọ̀dù ọ̀rọ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́wọ́n sọ̀rọ̀ ní kòlíyà mọ́sálásí ọjà ah, tí ó ṣe ní ọ̀la yìí wọ́n ti gbé rédíò wá rédíò táwọn bọ̀dá bọ̀dá bọ̀dá àti ibùjọba débi wọ́n fẹ́ kàwọn ọlọ́wọ́n bá rẹ̀ tó tàtà lè máa gbọ́ aláàbà àti àgbèrè yìí á <laughs> ti bẹ́ẹ̀ ni àárọ̀ gbogbo á ti péjọ pé ọ̀rọ̀ ọlọ́wọ́ sílẹ̀ ọkọ̀ wọ kíláàsì wọ́n bá di pé ó ní kí wọ́n mú rọ́ọ̀bù kan wàá fi bọ́ọ̀bù lẹ́sẹ̀ ẹ̀mí ni ọgbọ́dọ̀ lọ ọgbọ́dọ̀ lọ ah, sọ́dọ̀ ọlọ́run tá a jọ rẹ̀ ńgbọ̀ ya lọ́ bá di pé àwọn tó ti dọmọjú náà àwọn ọmọbìnrin fanfan yẹn wọn ń tẹ báyìí tó kọ́ bọ́ bẹ̀ báyìí yóò mú kẹ́ yóò mú kẹ́lẹ̀ rẹ̀ ó di kóró yóò tù sí yẹn lójú ah, eléyìí sọ̀rọ̀ lọ́wọ́ ó lè gbé àbá kọ́lé déédéé ó mú kẹ́lẹ̀ rẹ̀ ó tù sí lójú ó dowó àti sẹ́yìn nìkan sọ́nà òjò wa sọ̀rọ̀ ẹ̀ àmọ́ báyìí ṣáṣẹ́ ju sọ àwọn gẹ́gẹ́ àgbàlagbà wọ́n má dì í ló. Ah, àwọn ìyẹn wa máa padà fún rẹ́díò lẹ́sẹ̀. àmọ́ àlọ́lọ́wọ́ tá a rẹ̀ ó dàlù jẹ́ bẹ́ẹ̀ o a sì gbọ́ bọ́lọ̀ bá sì fẹ́ ọyẹ jáwé ọ̀sẹ̀ yìí ká dúró. àlùjánnà wà nàró hàpọ́n àlìjáde àti náà òtítọ́ ni ó sì ti wọ ọlọ́run ti dà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ẹsẹ̀ kọ́lọ́run fẹ́ẹ́ fẹ́ẹ́ dà o. látẹ̀fún ẹ̀yà ni abàdà wọn ò lè tán láéláé. fàlìjánilátò sàwábò lè àwòlíyá ẹ má ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ṣe lè àwòlíyá wọn kò gbọ́dọ̀ ní alẹ́fọ̀ làmù kẹ́ fi dọ̀mí rù sí ìyẹn ṣèdí lábàá sọ nìyẹn kí wọn fi lè awùlìyá ì tàbí kí wọn fi lè awùlìyá ìhì hàn àlùjáná ẹ̀sán ní ọjọ́ fáwọn ènìyàn ọlọ́run tí wọ́n tẹ̀lé ìfọlọ́run láàyè. wọ̀nẹ́rù ẹ̀kọ́ ọdún lè áhìlẹ̀ lọ máa tìyẹ́ sí. ẹ̀là àti pé náà ìjìyà ni wọ́n fáwọn ẹni tó bá ṣẹ lọ́run àfẹnitọ́lọ́hún bá kẹ́ ó fi ẹ̀fọ́ ń tọ̀ wọ́n ọ̀sẹ̀ bọ̀ ni bẹ́ẹ̀ kàṣẹ sùn náà ọmọtí àbọ̀páàyàn àbọ̀parọ́ àbọ̀ṣe jàǹbá àbọ̀jẹrin ẹlẹ́tẹ̀ àbọ̀jẹ rìbá àbọ̀jowó bọ̀nú àbọ̀ṣòfófó àbọ̀ṣèké irúfẹ́ àwọn eléyìí ni àwọn kan tara jìyà pa àbí kọ̀ yọ zàká ẹ̀rọ fi máa ń tẹnu mọ́ kí ó kàn sáré lọ lo bíi fifty thousand years. nínú náà wọ́n sáré lọ kíá yóò dé kíá tó irú eléyìí ló sọ pé ilà mọ̀ ràfin àfẹnudọ́lọ́mùbá kẹ́lókun pẹ̀lú tawhid سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت استغفرك وأتوب إليك